kí ló dé tó sùn. mo kàn láwọn alákọ àwọn aláyẹn ń bà mí èmi náà lá àlákọ aláyẹn dẹ bà mí lẹ́rù seriously. ìwọ mọ̀ pé o ní àbìlù rárá o lè fẹ́ kó bá mi. èmi fi pé solution wà. ta ló pè mí. kẹ́lẹ́ yìí ẹ̀. olólùfẹ́ yìí. olólùfẹ́. ẹni bí ọkàn ni. a nínú abo bẹ́ẹ̀ ni abo ń gbé nínú àpò méjì báyìí lójú àpò méjì lọ sí lójú àpò kí ló dé tí mo wá ń dalẹ̀ abo tèmi. ọmọ eke búrò kò ń gbojú wẹ̀yìn ṣé lóòótọ́ ló lówó rẹ pààyàn. kí lè ṣe mi kí ni mo ṣe fún yín ẹ fi pa mí sáyé báyìí. báwọn ọmọ ìṣe máa ń fẹsẹ̀ lẹ̀ tó máa fẹnu kọ rèé o. ẹ ẹ ṣé ẹ ń travel. rárá o mi ò travel o wọ́n ṣiṣẹ́ ń junction yẹn wọ́n ń gbẹ́ bọ́ọ̀wù mo fẹ́ lọ bá wọn gbẹ́ bọ́ọ̀wù ń bẹ̀ ni. owó ń bẹ lọ́wọ́ yín ẹjẹ́ abayín nẹ̀ epo wà lápá abayín la. tó bá jẹ́ bẹ́ẹ̀ gbé bọ́ọ̀dì ẹ̀ ń gbà yẹn. Ah! bó ṣe máa gbé bọ́dì ẹ̀ jáde lẹ́nu géètì lọ́jọ́ kan nìyẹn tó ní wọlé mọ́. máa sọ fún bọ́láyé wà mọ́ tàbí tí lèmi jóná o. ské ské ské ské wéèrè. you again. orí àgbébọ̀ adìyẹ lọ́jà ó sáré sí i tó bá ń yí ogún tó ń pa ọgbọ̀n ṣáládìyẹ máa ta ni. ìjà jẹ́ òun tóbi tó mìíràn àmọ́ tá bá fojú di ó máa ń gbaṣọ lára ẹni ni.